ó ṣẹ́ mi pẹ́lẹ́ńgẹ́ ọwọ́ mi ọ̀tún. arábìnrin ní gbogbo ọjọ́ ajé ní alẹ́ gbọ́dọ̀ máa bá ọ sùn. gbogbo ọjọ́ ajé ńlá lẹ́ ọ́ máa báyàwó rẹ̀ lájọṣepọ̀. fi gbogbo nǹkan tó ní àti nǹkan tí ò ní lọ́dọ̀. mi ò ní tí ò gbogbo tí mo ní ní mí nígbà ìkọlẹ̀ wá. Ah. Ah. ẹ má ṣe lè ṣe kí kọ́kọ́ bí ọtí tẹ̀mí mọ́ ni. ẹ kò rí yín. owó ṣe pàtàkì láwùjọ bí olówó bá ń datọ́ ọmọ ayé á ní àrà ló fi dá tálákà bá wúkọ́ ayé á máa sá wọn á ní àìsàn kò gbóògùn ló ń dà láàmú. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ti sí ní fífi mùtẹ́ ìyá yìí ẹbí sọ dúpẹ́ wáyé. bí ìràwọ̀ òkè ṣe ṣoge tó kò mọ mọ́lẹ̀ tó ṣùpá. sori ká fi ọwọ́ wẹ ọwọ́ lọ́wọ́ fi ń mami ibo ló wà. irú èèyàn wo ni mí nìsí. èèyàn gíga ni. àfi bíi kákọ́ ọdún fa níṣẹ́ mo ga lórí àkàbà àjọ torí ọlọ́run wọ́n máa ń wá síbi bàmọ́ wọ́n ti máa ń rùn jù wọ́n ti ń gbádùn báwo lẹ́yìn kó ṣe ń kóòpù pẹ̀lú wọn. orí ìyàwó ẹ̀gbọ́n mi lọ́nà òde bẹ̀rẹ̀ sí disgrace ọ̀bẹ̀ sí ẹgbàá wà sẹ̀ kí n tẹ̀ wá dẹ̀ fún ọ lẹ̀ wá jẹ́ pé máa lọ tẹ̀ wá dẹ̀ máa lọ tẹ̀. yóò lè fún ọ́sẹ̀ because wọ́n fi ẹ̀bà mi nínú jẹ́. ẹ̀yin náà ń dùn ẹ pẹ̀lú sípò àdéhùn ẹ̀lẹ́bí ẹ̀gbọ́n kí lẹ́ni kí lẹ́ fẹ́ra sọ́ńbẹ̀. lóòótọ́ lọ sọ pé àwọn ò fẹ́ rí ẹ́ meeting èmi dẹ̀ ń jẹ́ kó yé wọn pé ṣebí èmi ni mo pe meeting ipò gbọ́dọ̀ wà ń bẹ̀. egungun kan pẹ́lẹ́ sọ ní báyìí ó yá